ó ṣe wọ́n lápin láti gbógun ti ànábì wàdálìkà fi gọ́ọ̀sì wá ti bàdìrì ìyẹn ṣẹlẹ̀ nígbà tẹ́fẹ́ ja ogun bàdìrì tẹ́fẹ́ ja ogun bàdìrì èṣù olókùkù lọ bá àwọn kùráìṣì tó ṣe wọ́n lápin pé ẹ̀ ń sọ ẹ jẹ́ káwọn lọ ja ànábì àti àwọn èèyàn ẹ̀ lógun kò sí ní tí ó ṣẹlẹ̀ wọ́n sì máa sùrà kọ́tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí èèyàn takuntakun àmọ́ wọn ọ̀mọ̀ pé sùrà bá òun wà nù ilé tiẹ̀ tó fẹ̀yìn lébùsùn tí Èṣù sì ti gbé àwòrán rẹ̀ láti lọ pàdé àwọn Kùráìṣì níbi ìjókòó àpérò wọn. fakọ́d rọ́wà ibùnú jẹ̀rìrì àtọ́bárí fi tafsiri yìí ibùnú jẹ̀rìrì tó ṣe tafsiru tọ́bárí nínú tafsiru rẹ̀ ó kúkú mú ẹ̀dàwọ̀ ọ̀rọ̀ kan wá àná ọ̀rùn wa kúnnù zùbáyà ẹ̀dàwọ̀ náà láti ọ̀dọ̀ ọ̀rùwà wọn zubairu ni kọ́ọ̀n ọ̀sọ̀bẹ. lamma ajima ati quraish alimasir nígbà tí kuraishi tí wọ́n parapọ̀ fún ìrìn àjò ogun nígbà tí kuraishi tí wọ́n parapọ̀ fún ìrìn àjò ogun wọ́n ní ìdílé kùráìṣì àti àwọn bàní bákìrì tí wọ́n dìjọ gbé dìde yàní mínàlẹ́hàbì ìyẹn ogun fàkàdà dáàdìgà ayùsàbítọ̀ àbùkù. ogún yẹn tí wọ́n parapọ̀ láti jà tí ṣètọ́ọ̀nì tó wá bá wọn láti fi wọ́n lọ́kàn balẹ̀ lórí ẹ̀. ọwọ́ ibùnú Jarir àtọ́bárí fi tafsirihi an Urwa ibùnú Zubair ibùnú jẹ̀rìrì tọ́bárí tó ṣe tẹ̀fsíìrù tọ́bárí nínú tẹ̀fsíìrù rẹ̀ ó gba ọ̀rọ̀ kan wá láti ọ̀dọ̀ ọ̀rùwà ọmọ zubair tó sọ pé lamma ajima ati quraish alimasir alati dhukirati bainaha wa baina bani bakri yaani minal harb nígbà tí àwọn quraishi tí wọ́n parapọ̀ fún ìrìn àjò ogun eléyìí tí wọ́n sọ pé wáyé tí àwọn àti bànú bákìrì tí wọ́n jọ parapọ̀ lé lórí láti jà àwọn náà ń wọra àwọn pé sáwọn sì lè kojú ìjà ogun yìí bànú bákìrì ó darapọ̀ mọ́ wọn tó ń ti bẹ́ẹ̀ náà wọ́n ń wọra wọn níwò pé àwọn ò lè kojú ogun fataba dala hum ibilisu fi surati surakọ bonu jasham alimodilaji báyìí ni nígbà tí àwọn kuraishi tí wọ́n ń fà tí wọ́n ń fà kùnùnù tí wọn mọ ọdún tí wọn dọ̀ ọ̀hún lásì ṣé káwọn lọ jagun ni àbí káwọn má lọ ibẹ̀ ni Iblis ló ti fara hàn sí wọn o ó fara hàn sí wọn pẹ̀lú àwòrán arákùnrin kan tí wọ́n ń pè ní Sùràkọ́ wàkàna min ashrafi Bani Kinana Sùràkọ́ yìí sì jẹ́ ọ̀kan nínú àwọn ẹni abiyì nínú àwọn ọmọ kìnánà fakọ́l nígbà tó dé sáàrin wọn fakọ́l ó sọ pé anajaru lahun èmi tẹ́ ń wò aládùúgbò mi aládùúgbò yìí ni mí tí bá tó ń gbèlú ni. min anta àti yakun kìnánà bíi ṣẹ́yìn tẹkẹrọ ọhúnà o aládùúgbò ni mo jẹ́ fún yín débi pé kí kìnnánà kọ́ wá lọ mú nǹkan kan tẹ́lẹ̀ yẹn ọkọ̀ wá aládùúgbò sàládùúgbò wọ́n máa ń gbara wọn nímọ̀ràn wọ́n máa ń kúnra wọn lọ́wọ́ ni nígbà àtijọ́ jẹ́ aládùúgbò yẹn kò rọrùn kí ọmọ kan nínú ọmọ kìnnánà kọ́ wá bá kọ́ wá mú kankan wá bá yín tí nǹkan yóò máa jẹ́ nǹkan tí ò dáa ẹ̀wọ̀n bó ṣe gbé wọn sí orí orí ó gbé wọn gun ẹ̀sìn ẹ̀sìn áyá nítorí náà kílẹ̀ tó ń wò kílẹ̀ tó ń dúró ṣe ẹjẹ́ ajáde lọ ojú ogun náà fàkàrà dùn síra bí wọ́n ti bẹ́ẹ̀ tàrí o wàzàkàrà ha ibùdó kẹfìr fìlìbìdáyà wà ní háyà àfàwà ibùdó kẹfìr náà mú ọ̀rọ̀ ìwá nínú tí a kò pè ní àlìbìdáyà wà ní háyà. ní ètò nìyẹn wípé àlìjọ̀nù ó lè gbé àwòrán ènìyàn wọ̀ àwòrán ènìyàn tó wulẹ̀ gbé bíi orúkọ wọn ò lè tí ì mọ̀ sòrà bọ́sì ń bẹ láàyè ìgbà náà nítorí pé wọ́n mọ̀ dáadáa tọ́ba kásí kó ti kú ni wọ́n bá ní bẹ́ẹ̀ ni kó ti kú àmọ́ kò tí kú ní gbogbo àsìkò yẹn ẹ̀rí kan tó fi hàn pé tí àgbàdo bá gbé àwòrán ènìyàn wọ̀ ọ̀rọ̀ fún ènìyàn mìíràn láti fojú rí wàbí sọ ní ìmúsìn nínú sọ̀yìn muslim àní abi sa'idi alẹ́kúndírí rọ̀díyà wọ́ọ̀rù àni òkọ́ọ́l láti ọ̀dọ̀ abu sa'idi alẹ́kúndírí ó sọ pé sẹ̀mìtì rọ̀ṣúlọ̀ wọ́n ìṣọ́lọ̀ wọ́n wà ní ìwọ̀sẹ̀lẹ̀ mo gbọ́ òjíṣẹ́ àlọ́hùn yẹ̀kúl tí sọ pé inna bil madina nafaron min al-jinn inna bil inna bil inna bil nàbàrọ̀ mìnàlìjẹ dájúdájú àwọn igun kan àwọn jamaa kan nínú jamaa dànù tó wà ní Madina o kọ́dí asilamu tí wọ́n ti gba Islam fàmárọ̀ àṣeyá ẹnikẹ́ni tó bá wá ní kinní kan mí ní hábì yí àlè àwámìrì nínú àwọn ẹranko tí à ń tí tá a jọ ń lo ilé ẹnikẹ́ni tó bá rí kinní kan nínú àwọn ẹranko tí a jọ ń lo ilé faliyu zinihu faliyu zinihu salata kó tọrọ ọ̀yọ̀ǹda lọ́wọ́ ẹnikẹ́ni tó bá rí kinní kan nínú àwọn ẹranko tá a jọ máa ń lo ìlú ọba bá ẹranko yẹn nínú ilé tiẹ̀ kó tọrọ gáfárà lọ́wọ́ rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta fàyí bàdàdà wú báàdì tọ́ba tọrọ yọ̀ǹda lọ́wọ́ ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta pé mo fẹ́ wọnú ilé mi gbalẹ̀ tiẹ̀ lọ tọ́ba ti rí bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta tí kìnìún yẹn ọba ti wá lọ fàlíyà tùlù nígbà náà kó pa á fàyín náà ó ṣàyìntọ́ nítorí pé ìṣù ni ẹni tó bẹ́ẹ̀ wọnú ilé rẹ̀ tó wá rí nínú àwọn ẹranko tájọ́ máa lo ìlú ọba bá nulẹ̀ yọ sàlámà ní ẹ̀ka. wa bí o ti wá o yọ sàlámà lẹ́ẹ̀kejì máa lọ bí o ti wá o yọ sàlámà lẹ́ẹ̀kẹta máa lọ bí o ti wá o sàlámà mẹ́ta ló jẹ wá tí ọba ti disapia ọba ti ẹ lọ nígbà náà pa àjásí pé àlìjẹ̀nù wulẹ̀ ní òun tọ́ba jẹ́ àlìjẹ̀nù eléyìí tí o sálámà lẹ́ẹ̀mẹ́ta sí tó ń lọ àlìjẹ̀nu náà ni òun náà o ṣùgbọ́n tó jẹ́ àlìjẹ̀nu rere bá a ṣe kúrò lẹ́lẹ́sì tó ká kúkú tilẹ̀kùn lé rẹ̀ pẹ̀lú kọ́kọ́rọ́ àwọn àwa mẹ́rù àwọn tá a jọ ń lo ilé àwọn náà máa dé kùbà. àwọn ni wọ́n ti kóbá àwọn náà wọ́n máa. wọ́n sori bẹ́ẹ̀dì rẹ̀ mọ̀nàkà yìí. oúnjẹ tó o bá gbélé lé gan tó o di wọ́n fẹnu bá a. ni wọ́n fi ní kẹ́ ẹ máa dé oúnjẹ yín kẹ́ ẹ sì máa dé omi yín torí pé kì í ṣe àwa nìkan là ń lonú létà gbé àwọn àwa mìíràn àwọn ẹranko tá a jọ ń lo ilé ayé àwọn náà ń bẹ̀ ń bẹ̀. kì í sì ṣe ẹranko tó jẹ́ ojúlówó àwọn ẹranko tó jẹ́ ayédèrú ni wọ́n èṣù ni ó gbé àwòrán wọn wọ̀ láti máa lo ilé tó o bá ti fẹ́ wọnú ilé rẹ àmàràn ni pé sábàmà sókè tó o bá wá sílẹ̀kùn tó o rí bí ejò palẹ̀kùn dé padà kó tún sábàmà nígbà kejì tó sílẹ̀kùn wò ó tó tún bẹ́ẹ̀ kò tí ì lọ tó palẹ̀ kò dé tó sálámà ní ẹ̀kẹta lẹ́yìn sálámà ẹ̀kẹta tí ọba ti lọ ké sí àwọn èèyàn kẹjọba ìgbà pípa tẹ̀dá bá ti fẹ́ wọnú lé rẹ̀ pàápàá àwa tí à ń gbé níbi tí àwọn irú àwọn ẹranko wọ̀nyí tí wọn ò tí ì lọ tán bẹ́ẹ̀ bí àwọn tí ń gbé ní new site kì í ṣe gbogbo ejò tó o bá bá nu ilé rẹ ló jẹ́ ejò inú gbó ejò àlìjànú ń bẹ àti àwọn ẹranko mìíràn bí òkété bí gàdà èyí tí àwọn àlìjànú máa ń gbé. wọ́n fẹ́ ká tọrọ kásálámà sí wọn lẹ́ẹ̀mẹ́ta pé onílé ti dé o ṣé ẹ rántí ìtàn arákùnrin kan tí ó lọ sí ojú ogun ó ṣẹ̀ṣẹ̀ ṣe ìgbéyàwó ni ọba àtọ́jú ogun dídé tọ́ba dé ó tọrọ ìyọ̀ǹda ànábì fún níyọ̀ǹda pé kó wá sílé ànábì máa ń fún àwọn kan níyọ̀ǹda pé kí wọ́n wá sílé láti wá bíyà bùkátà nínú àwọn tí máa ń fún níyọ̀ǹda bẹ́ẹ̀ òun ni bí ẹni tó bá ṣẹ̀ṣẹ̀ ṣègbéyàwó tó tó wá wà nínú àwọn tó lójú ogun nígbà ọ̀gá sí pé ojú ogun tí wọ́n ń lọ wọ́n lè lo bí oṣù kan tàbí jù bẹ́ẹ̀ lọ nínú ètò ojú ogun òun náà ni pé òjìṣẹ́ ọlọ́wàá máa darí àwọn kan wálé ẹ̀yẹ wálé wéré káwọn mi náà tún rọ́pò yín tàbí kẹ́ ẹ lọ wéré kẹ́ ẹ tún padà wá sọ́ọ̀nù gbọ́ bá wù ojú ogun ẹ̀sìn tálẹ́bí bá bá wọ̀nyẹn lọ a máa yọ̀ǹda fáwọn míì pé ẹ̀yẹ wálé nígbà tó bá ti mọ irú bùkátà tọrọ wọn jẹ mọ́ nílé ìwọ lọ jáde tẹ̀kùlíìkì ìyàwó rẹ ṣẹ̀ṣẹ̀ dé ni wọ́n ní kó lọ sí four months wọ́n tó wá sọ fún wọn pé láti máríkàsì ní kó ti ta handset rẹ tẹ́nì kankan ò fi gbọ́dọ̀ rí ọ pé èyí tẹ́ ẹ ti ṣe náà sọ̀tọ̀ súnà báwọn. àwọn tó lọ ojú ogun o àwọn tí wọ́n lọ sí ojú ogun ẹ̀sìn gan ẹ̀rí wà pé wọn a máa wálé wéré ìlànà tẹ̀bùlíìgì lórí ìjáde kò fààyè gba ìwálé wéré ẹni lọ kó lóun wálé wéré. gbogbo ntọ́bárí ọ̀ṣẹlẹ̀ nle kọ́ máa nso nsọ náà ìyẹn tún ara ara àṣìṣe tí ń bẹ lára àjáde tẹ̀bílíìgì kò sí ń tọ́ tí ọ̀rọ̀ bá gbé ọrùn láti wálé ìyẹn báyìí arákùnrin bí ó rí ìyàwó rẹ̀ tó jókòó níta nínú nǹkan tí àwọn mùsùlùmí àkọ́kọ́ tí wọ́n kì í ṣe ìyàwó tiwọn yìí máa ń jókòó wá dùdà inú ilé ni máa wà ọ̀ntọ́ba bilẹ̀ mú obìnrin kan wà níta ọwọ́ bíyà bùkátà ni bọ́yọ̀ fẹ́ lọ sí gbọ̀nsẹ̀ torí lásìkò náà ilé ìṣe ilé bí ilé fúláàtì táwọn ń gbé ìgbọ̀nsẹ̀ tiwọn ìta ni wọ́n ti lọ ṣe ìwẹ̀ tiwọn ìta ni wọ́n ti lọ ṣe nígbà tí ayé di ayé ọ̀làjú òun ilé ìgbọ̀nsẹ̀ mọ́ ilé bákan náà tọ́ba wulẹ̀ fẹ́ lọ síbi gan tọ́ pàtàkì yọ jáde àmọ́ pé ìyàwó mùsùlùmí yá máa ń gbàtẹ́gùn wájú ta tó fààyè yẹn sílẹ̀ níwọ̀n àgbà tí lẹ́yìn ọ̀bá ti ní ọgbà ọ̀pọ̀lọpọ̀ lẹ́tà sì ń gbé tí ọ̀bá ti jẹ́ fúláàtì tó jẹ́ ilé fèsì ní fèsì yìí kò síbi tóbi ti lè tọ́pọ̀ fẹ́ gbàtẹ́gùn ta àdìgbò bọ́ọ̀dà arákùnrin sábà ayàwó ẹ̀ ta orí rẹ ti o ti spark pé a kí ló mọ tó ń jókòó ta àwọn arábìnrin arábìnrin ni dákun má ti bínú o ntọ́lẹ́mi bọ́ọ̀ta ìwọ náà wàá wò ètò ńlá bàtà kan ní o ó ti ká sínú ilé arákùnrin ẹni tí ń bọ̀ ládùúgbò ogun sẹ́mọ̀ yọ wá pẹ̀lú ìkíra ni bárakùnrin ṣe rí kẹjọ ńlá ọkàn mú ọ̀pọ̀ jáde ni mo ṣe múra láti gba ejò yẹn nu o ejò tí kìí ṣe ejò gidi kìí ṣe òrìjínà ejò ejò ayédèrú ni àlìjànú ló gbé àwòrán ejò wọ̀ tó sì wọnú ilé bá ẹlẹ́ha ẹlẹ́ha sì yà bọ́ọ̀tà ń tiẹ̀ ó jókòó síta ó tilẹ̀kùn máa bí ọkọ rẹ̀ ṣe wọlé torí ejò dípò kó tọrọ ìyọ̀ǹda lọ́wọ́ ejò pé kú òun lè wá o kó sálámà sí ní ẹ̀mẹ́ta arákùnrin yóò ṣe bẹ́ẹ̀ o ńṣe yọ yọ ọ̀pọ̀ jáde láti pa ejò àtẹ̀jò àtọkùnrin àwọn méjèèjì lẹ́ni wọ́n gbọ́ nígbà tí ìròjọ́ lòdì sí àlọ́ o ànẹ́bì ní à wọ ọkùnrin yìí ó ṣe wá ṣe báyìí kì í ṣe ojúlówó ejò ejò ayédèrú ni tẹnìkan lóyún bá ti fẹ́ wọlé tó bá ti bá ìwé ẹranko bẹ́ẹ̀ nínú ilé kó yá máa tọrọ ìyọ̀ǹda nígbà ẹ̀mẹ́ta o. شريطين كم ذلك والأوامر الحياة وفعابين ohun tí ń pè ní àwọn amírù òun náà ni àwọn ejò àwọn ejò ni ń pè ní àwọn amírù alẹ́ tí ń tẹ̀kúnnù fìlìpù bẹ tí mo fa rẹ̀ yẹn sá sọ̀rọ̀ báyìí. àwọn ètò wọ̀nyí wọ́n máa ń wà nínú ilé látúntàlù wọ́n náà gbọ́dọ̀ pa wọ́n àtá tòsítàdànù tòsítàdànù sàlàdànù títí tá a fi tọrọ yọ̀ǹda lẹ́ẹ̀mẹ́ta lọ́wọ́ wọn. fàkọ́lì tẹ̀kúnù mí náà lè jẹ́ nì ó ṣeé ṣe kó dá sí pé ejò tó olórí àlùjẹ̀nu ni ìwọ bá ọba sì fẹ́ pa ejò tó jálìjẹ̀nu ìwọ náà múra kúlẹ̀ ní o torí àlùjẹ̀nu wọn ò ní gbàgbọ́ ọkọ òun bẹ́ẹ̀ o ìwọ náà múra lẹ̀ o.